الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أحمده سبحانه وتعالى وأشكره وأسأله التوفيق والهداية وفي هذه الخطبة نواصل مما بدانا في الأسبوع الماضي من أوصاف المؤمنين الأوصاف التي إذا وجد في رجل أو مسلم صار مؤمنا بالله سبحانه وتعالى وبكل ما يجب عليه إيمان به وأسأل الله سبحانه وتعالى أن يديم علينا نعمته الظاهرة والباطنة وقال فون الله سبحانه وتعالى ọlọ́ọba tí a dọ́pẹ́ fún òun ni ọba Allah ọba tí ó fún wa ní àǹfààní láti tún pàdé ní júmọ́ àti tiẹ̀lé abẹ́lọ́wọ́ ọba àlékiọlá kó má fi júmọ́ eléyìí kó má ṣe ní àkímọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá láti máa fi bára wa sọ̀rọ̀ sifatul mu'minin ìròyìn àwọn onígbàgbọ́ òdodo alẹ́sìn ja'alahu mu'minina haqqan ìròyìn eléyìí tó jẹ́ wípé òun ló sọ wọ́n di onígbàgbọ́ ní ti òdodo anọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam mimma ja'a anhu nínú àwọn nǹkan tí wọ́n gbà wá látọ̀dọ̀ anọ́bí sallallahu alayhi wa sallam annahu qala la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anọ́bí sallallahu alayhi wa sallam a máa sọ fáwọn onígbàgbọ́ òdodo àwọn òmìnú a ní ẹnìkan ní yóò sì jẹ́ onígbàgbọ́ òdodo títí tó ti jẹ́ pé a nífẹ̀ẹ́ ọmọ ọ̀yá ẹ̀ máa yọ ṣégbóhùn ní nọ́ọ̀sì a nífẹ̀ẹ́ fún ọmọ ọ̀yá ẹ̀ ohun tó nífẹ̀ẹ́ fún ààrẹ yòrí ní nọ́ọ̀sì yìí náà wà bó ṣe fẹ́ fún rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló máa fẹ́ fún ọmọ yẹ tí wọ́n jọ jẹ́ mùsùlùmí nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní kí ànábì sallallahu alayhi wa sallam máa sọ fún wa pé làdínà límàlá àhdàlá ànábì ní ẹnikẹ́ni tí ò bá ti ń pé àdéhùn kò ní ẹ̀sìn wàlá ìmánà límàlá àmánà ẹnikẹ́ni tí ò bá ti ń pé àdéhùn tí ò ní àmánà ìfọkàntán ànábì sallallahu alaihi wa sallam ó ní irú ẹni bẹ́ẹ̀ ò ní ìmánì ànábì wa muhammad sallallahu alaihi wa sallam a máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé sábùlì muslim fùsùk wàkìtálóhù kófòrò kéèyàn bú ẹni tó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo kí a ká pa nínú tí máa ń gbé ní kúrò nínú ẹ̀sìn ni nínú ọ̀rọ̀ ànábíwa Muhammad sallallahu alaihi wasallam a máa sọ fún wa wípé la yu'minu ahadukum hatta akuna hatta yakuna hawahu tabi'an lima jitu bi anabi sallallahu alaihi wasallam a máa sọ wípé ẹnì kan ló yóò sì jẹ́ onígbàgbọ́ òdodo títí tó fi jẹ́ pé ìfẹ́ inú ẹ̀ á sorí ẹ̀ kodò fún ìfẹ́ inú anabi mi sallallahu alaihi ni wípé gbogbo táwọn òbí bá fẹ́ á gbé ga lórí tí òun bá fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀nàbì sallallahu alaihi wasallam tá a máa fi ṣe nọ́fíyù iman a máa fi gbé kúrò fún àwọn èèyàn kan al iman ó túmọ̀ sí pé imani tí a ń sọ yìí ìròyìn ni ìròyìn sì ni a máa bẹ lára ń gbà mí a sì máa kú lára ń gbà mí yẹ̀zíìdù wàyánkóso ìròyìn yìí a máa lékún wàyánkóso ìròyìn yìí sì ni a máa dínkù yẹ̀zídò bí dákúwà wà láàmàlù sọ́ọ̀lẹ̀ ìròyìn tá ń sọ yìí a máa lékún pẹ̀lú ìwà dáadáa iṣẹ́ rere ìpayọ̀ náà ọba wà yá ń kóso bil ma'siyah wal isyan wal fisq ìmọ́ni tàwa ń wà nasallallahu an na imanan wa taqwa abẹ náà ọba kó mẹ́tẹ̀ ṣe àlékún ìgbàgbọ́ wa nínú tí máa ń jẹ́ kí a mọ̀ pé onígbàgbọ́ òdodo ní ẹ̀dá an yakuna amilan bima amana bi òun ni pé kí ẹ̀dá jẹ́ tí máa ń fi ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan tó ní ìgbàgbọ́ nínú rẹ̀ àwọn ọmọ ọba ní kí ọlá máa sọ fún wa wípé mọ̀nà àmìlà sọ ní àmìn zakarin àwòrán ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ nínú yín ọkùnrin ni àbóbìnrin wàhúwà mọ̀mínú tó jẹ́ tí ó gbàgbọ́ mọ̀nà àmìlà sọ̀ríhà ẹn tó bá ń ṣiṣẹ́ olóore nu yín tó ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ wàhúwà mọ̀mínú tó jẹ́ onígbàgbọ́ òdodo pẹ̀lú iṣẹ́ tó ń ṣe falanuhiyanáwó hayata tọ̀yíbà ọlọ́run láàjẹ́ ó lo ìgbésí ayé tó dùn wàlànàjìzìyanáwó bí áhìsáni màkánù yàmàlúùn àwa wípé nínú àyè yìí náà kí lọ́lọ́wọ́ bá ń sọ fún wa yẹ́rùdùtò bẹ̀yìnàlà àmàlì wà ní imán ọlọ́wọ́ bá ń so iṣẹ́ àti imán papọ̀ ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo nínú ìròyìn táàrí lárẹ̀ àlàámàlù òun náà ni pé a máa ṣiṣẹ́ ṣùkúrọ̀ ìbáàdì àṣàkó ẹ̀yìn ara lè ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ ìlànà ẹbí iná ní ìsáná láfi hóṣìr ọlọ́run ní tí ìrọ̀lẹ́ ayé bá dé gbogbo ẹ̀dá láwà nínú òfò nínú àdánù kọ́nà mọ́tẹ̀ làwà ń bẹ̀ ilà lẹ́dínà àmọ́nu àyàfi àwọn tí wọ́n bá gba ọlọ́run ọba gbọ́ wọ́n á nílò sọ ní ṣá tí wọ́n sì ṣiṣẹ́ olóore àrífé ń bí náà àwọn olórí rèbì ọlọ́run ọba àlékè ọlá sọ fún wa wípé wọ́n á nílò sọ ní ṣá wọ́n jẹ́ ti máa ń ṣiṣẹ́ àlàámọ́nu sọ́ọ̀lẹ̀ agbọ́dọ̀ ṣiṣẹ́ ní ṣùrù kọ̀bùn ìlàámàn nínú tó máa jẹ́ kọ́lọ̀ ọba gbaṣẹ́ ni òun nípa gbọ́dọ̀ ṣe iṣẹ́ ànábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha la yanzuru ila suwarikum wa ila amwalikum ó ní ọlọ́run ọba adékeọlá la yanzuru ila amú ila suwarikum ọlọ́run ní wo àwòrán yín wà ilẹ̀ àjísáàmìkò ọlọ́run ní wo ara yín ẹ̀sọ́ra ni ẹ ni ẹ ni ẹ ni kò kọ́ lọ́wọ́ ọba adékeọlá wàláàkì yanzuru ila qulubikum wa a'malikum òtọ́lọ́ fẹ́ wù lára yín qulubikum ikhlasukum ọlọ́run máa wò sí ẹ ṣiṣẹ́ torí tọ́lọ́wọ́n ọba ṣọ́nà ọba nìkan lẹ́ ń fi ọmọ yín sí wà àmàlìkún ọlọ́ àtúwáwò iṣẹ́ tẹ́ ń ṣe àlìyàmù wá fi kọ lìmọ̀ jáhàbí ìnàrí iṣẹ́ tẹ́ ń ṣe ṣó wà níbàámu pẹ̀lú tí ọlọ́ọba fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ olóore ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa nínú májẹ̀mú tí ọlọ́wọ́n bá lé kí ọlátá fi gba ímọ́ ní wa òun náà ní tí a gbọ́dọ̀ jẹ tí ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ ìwá ni òun náà ní tá pé ní alẹ́ ibadat àwọ̀hírọ̀ wàlbàtìnà mínírà àwọn iṣẹ́ olóore tá ń sọ yìí tá máa tọ́ka sí pé ìyànjó nígbàgbọ́ òdodo òun ni ká máa ṣiṣẹ́ olóore eléyìí tó fojú hàn àti eléyìí tó pamọ́ nínú iṣẹ́ wàmí mọ̀ nínú àwọn nǹkan tó fojú wọn nínú iṣẹ́ olóore as-salawatul khams òun ni ká máa kírun wákàtí márùn ẹni tí ò bá ń kírun la yudmanu lahu al-iman ẹni tí ò bá ń kírun àlìfọwọ́sọ̀yà pó ní ìgbàgbọ́ bí anna salata tashhadu lahu bil iman ìrun tó ń kíyàn lá máa tọ́ka sí wípé onígbàgbọ́ òdodo ni العهد الذي بيننا وبينهم الصلاة من تركها فقد كفر èyí tó yàtọ̀ ìyàtọ̀ tó wà láàrin àwa àti wọn ìyí àwa mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí òun náà lè rún kíkí ẹnikẹ́ni tó bá ti pa ìrún kíkí jù tó ti pàtì irú ẹni bẹ́ẹ̀ la imanala la islamala irú ẹni bẹ́ẹ̀ ò lẹ́sìn kò nígbàgbọ́ ẹni tí ò bá ti kírun awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamah as tó bá tún dọjọ́ pé ní alikiyama lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ní mọ́nì tó jẹ́ mùsùlùmí nǹkan àkọ́kọ́ tọ́nà ọba fẹ́ yẹ̀wò lárẹ̀ òun náà ni sọ̀dá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìsọ̀hà tí iṣẹ́ tí ìrún ẹni tó bá wá dúró déédéé akọ́ ọmọ àfi wá sí ha tó bá jẹ́ pé kí àwọn ìrún ẹ̀ ó kí lásìkò wà kọ́ ọmọ ha kàmọ̀ sọ̀lá ànàbì ó kírun ẹ̀ gẹ́gẹ́ bá ànábì sallallahu alayhi wa sallam kí ó ní afúláhà ó ní nájà wà áfìláhà ó ti là kúrò níbi ìyà ó sì ti ṣoríire famanzó sí àárín náà ẹni tọ́lọ́ bá sì ti là kúrò níbi iná wà ó dẹ̀kílà lè jánà tọ́lọ́ wá dé wà lùjánà fakọ̀dé fáàs ó ti ṣoríire wà ìfásádà tọ́ba wá wo irú ẹ̀ irú ti bàjẹ́ mọ́sọ̀ láàfin wà síhà kò kí ní àsìkò tó yẹ kó kí wọ́n láàkàmọ̀ yámbàgì kò kírun bó ti yẹ kó kí kò kí sí àsìkò ẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ó ní ọ̀ọ́bà oníṣẹ́ orí ibú wà kọ́sàrọ̀ wà kọ́sìrọ̀ ó sì ti pòfó ó ti pàdánù àlùjànnà ó ti dọmọ náà kọ́mọ ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà wà min al-a'mal nínú iṣẹ́ tó yẹ kí mùsùlùmí kó mójú tó al-infaq fi sabilillah òun ni ká máa ná gbogbo tọ́nà bá fún wa sójú ọ̀nà náà yàrá ìwà nẹ́bí mọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo àǹfikù mímọ ọ̀zàkọ̀ náà kún ọlọ́run ní ẹ̀nà gbogbo tá a bá fún yín nínú ẹ̀ afún ẹ lálàáfíà mú nínú àlàáfíà tá a fún ẹ náà afún ẹ lówó mú nínú owó tá a fún ẹ náà afún ẹ lásìkò nínú àsìkò tá fún ẹ yẹn náà afún ẹ ní iyì láwùjọ ó jẹ́ ní iyì iyì tó ní yẹn náà ó ní bó ṣe lè lọ sójú ọ̀nà náà wọn bá lékè ọlá min kọ́bílì ayé àti àhàdákùnrin mọ́ọ̀ ọlọ́run gbogbo tá a fẹ́ kẹ́ ẹ ná ẹ gbọ́dọ̀ lọ ṣáájú kíkú tó dé

ẹni tó ní ẹ̀ka ara tó pé ọlọ́run lè padà gbà lọ́wọ́ ẹ̀ ìgbà tó ní tó pé yẹ kó lò láti fi sí lọ́wọ́ ọba ẹni tó ní ojú àsìkò tó lójú yẹ kó fi ṣe tọ́ lọ́wọ́ ọba ẹni tó ní ẹnu tó lè fi sọ̀rọ̀ àsìkò tẹ́nu ìwà kó lè kó fi sọ̀rọ̀ mi ń kọ́ mi ayìyá àti àhàdàkùn ìmọ̀ọ́n kó tó di pọ́nà ọba máa bẹ̀mí ẹ̀mí ta ní ya gbọ́dọ̀ lò láti fi ṣe tọ́ lọ́wọ́ ọba àlékí ọlá tá a bá ń ṣe léyìí yẹ̀dùnú alálẹ́ ìmọ̀ wàmínàlá aman nínú àwọn tí olóore ta gbọ́dọ̀ mójútó al-islahu bayna náà òun ni ká máa ṣàfiṣe láàrin àwọn èèyàn wa aslihu dhata baynikum wa aqimu s-salah ọlọ́run ní ẹ̀ṣẹ́ dáadáa ẹ̀ṣẹ́ àtúnṣe láàrin ara yìí kẹwàá máa kírun ọlọ́run gbé islah ìmáṣe déédéé láàrin ara wa ìmáṣú àrin àwa ara wa ṣe kárí tó fẹ́ bàjẹ́ àrí èèyàn méjì tó fẹ́ bàjẹ́ wà ìtọ́ ìfàtẹ́àní nínà lèmọ́mí nínà kó tátàlù tẹbára wọn onígbàgbọ́ òdodo méjì tí wọ́n bára wọn jà fa aslihu baynahuma ẹ ṣe gbìyànjú láti ṣàfiṣe láàrin wọn fàìbágọ̀ ihdahuma ala al-ukhra bẹ́yàn kan bá wá lóhun onígbòhun onígbà faqatilu allati tabghi hatta tafi'a ila amrillah ìyí tó lóhun onígbà fáyínfà àti àṣìlẹ́gbù bẹ̀yìnáwùmá bílá àdìrí wa kò títù tó bá ti farabalẹ̀ ẹ ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú dédé iná lọ́ha yóò ṣe gbórí mọ́ kò sí sí ọlọ́run ní sí àwọn tí máa ń ṣe dédé al-islahu bẹ̀yìnà zak agbọ́dọ̀ máa ṣàtúnṣe bẹ̀yìnà zaudé láàrin ọkọ àti ìyàwó ká máa ṣàtúnṣe nínú iṣẹ́ olóore ni wà bẹ̀yìnà lásìkọ́ láàrin àwọn ọ̀rẹ́ sọ̀rẹ́ ká máa ṣàtúnṣe nínú iṣẹ́ olóore ni wà bẹ̀yìnà alkọ́ọ̀dì láàrin ẹ̀ jẹ́ aṣíwájú wà látìbá àtàwọn tí wọ́n tẹ̀lé káṣí àtúnṣe ọlọ́wọ́ bá lé kí ọlá ó nífẹ̀ẹ́ jù lọ́pọ̀lọpọ̀ innamal mu'minuna ikhwa pàápàá jùlọ tí ó táà sọ ìtọ́bá wá ní ṣe pẹ̀láwọn onígbàgbọ́ òdodo ọmọ ìyá lọ́lọ́ ń pè wọ́n a gbọ́dọ̀ ṣe àtúnṣe láàrin ara wa nínú iṣẹ́ olóore ta gbọ́dọ̀ gbìyànjú láti rí ipa mójútó tí a sọ wa mọ́nà wọn bá lé ọlá tá a sọ wá di ẹni rẹ̀ ta sọ wá sí ẹbí ẹjọ́ náà bá yọ́nú sí tàbí sọ wá di ọmọ àlùjọ́ náà kọ́nà ọba kó mẹ́ṣẹ̀ fi ṣe ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa àlàámẹ́lú sífàtún ní sífàtún iman kéèyàn máa ṣiṣẹ́ olóore nínú tó máa ń tọ́ka sí wípé èèyàn jẹ́ tó gba ọlọ́run ọba gbọ́ nìyẹn bákan náà wọ́n ní sífàt wọ́n ní sífàt láàzìmà yẹ̀tẹ́ fífún nínú àwọn òròyìn tá a gbọ́dọ̀ ẹ̀ tá à ń pè ní mómi ayatawakkal ala Allah kó jẹ́ tí máa ń gbára lọ́dọ̀ wọn bá ya'tamidu alayhi kó jẹ́ tí máa ń gbára lọ́dọ̀ wọn bá wa ya'lama anna al-amra kullahu huwa qadirun alayhi kó gbà pé gbogbo àlámọ̀rí pátápátá ọlọ́ọ̀bá lágbára lé lórí wa ma lana alla natawakkal ala Allah ọ̀rọ̀ àwọn onígbàgbọ́ òdodo ni pé kí ni tó fẹ́ kọlù wá sáà ní gbára lọ́dọ̀ wakọ̀ ni hadana subulana ọba tó ti pé òun wa sọ́nà wàlà náà fi rọ́nà àlàmà àdá ìtumúnà kí ló mẹ́ta ní lè ṣe sùúrù lórí ìnira tó bá ń kọ̀ wá torí tọ́nà wọn bá lè kí ọlá wàtàwákàlà àlàlàyé alẹ́dí láyàmù ọlọ́pọ̀pá lọ́bí sọ́lọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́là ànọ́bí sallallahu alaihi wa sallam ó ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli orí tó bá ti pẹ́ yìí mùmínì ẹ bá máa ń gbára lọ́nà bó ti yẹ kẹ́ gbára lé ní larazaqakum kama yarzuqu at-tayr ọlọ́wọ́ bá máa pèsè fún bàbá gbé ara lọ́nà wọn bá lè kí ọlá ọlọ́run ṣetán láti tó wa wà mọ̀ ìyàtà wá kàlà àlọ́lọ́ fọ́wọ́ wà hàgbò ọlọ́run lẹ́nikẹ́ni tó bá gbára lọ́nà ọlọ́run bá lè kí ọlá tó iná lọ́ha bá amúre ọlọ́run ọba tó máa mú gbogbo nǹkan dé ògóngó ibi tó yẹ kí gbogbo nǹkan dé ọlọ́run kọ́ lè jẹ́ ní kó lè ṣe ولماذا لا نتوكل عليه كيلو لذا نقدر وبا وتوكل على الله وكفى بالله وكيلا أنه قال صلى الله عليه وسلم وتوكل على الله بأر وبا وكفى بالله وكيلا أنه وبا يؤتوا لكي يوم نقدر لي الذين قال لهم الناس أنه صنفعوا لبا تؤدوا nígbà tí wọ́n wà lójú táwọn kèfèrí àwọn mùnáfìkì wọ́n dẹ́rù bá wọn alẹ́bínà kọ́lá láhùrú náà ọlọ́run ní ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo tí àwọn èèyàn sọ fún pé iná náà sàkọlẹ̀ jama ìwúlákùn àwọn èèyàn ti kójọ wọ́n fẹ́ pa yín àwọn èèyàn ti kójọ wọ́n fẹ́ wá wàkọ́ọ̀lù hasbunallah wà ní ìmọ̀lù wakil ohun tó ń jáde lẹ́nu wọn ni pé hasbunallah ọlọ́run ti tó fún wa wà ní ìmọ̀lù wakil ọlọ́run ọba yìí ó tó ju gbogbo nǹkan tí máa ń tó ní lọ ìgbára lọ́lọ́run ọba àlébi ọlá ó ṣe pàtàkì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam qala ibn abbas radiyallahu anhuma ó sọ fún wọn ibn abbas wípé ìyá arákùnrin ihfazillah yahfazuk máa ṣọ́ ọlọ́run ọba máa ṣọ́ òfin ọlọ́run ọlọ́run á máa ṣọ́ ẹ ìṣpàbílá tẹ̀dídò òṣìdáhà máa ṣófin ọlọ́wà máa bọ́lọ̀ wájú gbogbo ìgbà ni nígbà tó wá ń sọ̀rọ̀ ifo ó wá sọ débì kan wípé fa'ilam onílọ́mọ̀ annal ummata gbogbo tó ń jẹ́ ẹ̀dá pátápátá law ijtama'at ala an yanfa'uka bi shay' tí wọ́n bá kójọ páwọn fẹ́ kó ìṣoríire tí wọ́n bá kójọ páwọn fẹ́ fi nǹkan sí ẹ́ láǹfààní la yanfa'uka illa bi shay' qad katabahu Allahu lak wọn ò nílè jẹ́ láǹfààní àyàfàǹfààní tọ́nà ọba bá ti kọ mọ́ ẹ wà láàrin ní ṣàmà ìrù tí wọ́n bá tún wá kójọ àìlà ayàbòróka bí ṣe yìí báwọn fẹ́ fi ìnira kùn ẹ́ láyàbòróka ìlà bí ṣe yìí kọ́dé kàtàbà hùmọ́ wà lẹ́yìn wọn ò lè ta kọ́ gègé ta fi gbogbo tó ń jẹ kọ́dà ọwọ́ náà bá ló wà ọlọ́run ti kọ́ sílẹ̀ kágbára lọ́nà wọn bá máa ṣùgbọ́n ká sì wa a ṣe gbìyànjú títí wa arákùnrin tó wọ́n mọ́ṣáláṣí tí a lọ́bí sọ́nà lọ́wọ́ àríwọ̀ sọ́nà ń bèèrè lọ́wọ́ ẹ̀ inni atawakkalu ala Allah ó ní mo ti gbára lọ́lọ́ ọlọ́run ti tó láti bá mi ṣọ́ ànábì sallallahu alaihi wa sallam ó ní àkílha ìrìkílha thumma tawakkal ala Allah lọ dé mọ́lẹ̀ lẹ́yìn náà kó wá gbára lọ́lọ́ àtàwákùn ìgbára lọ́lọ́ ọgọ́rùn èèyàn ní máa ń ṣílò ẹni tó gbára lọ́lọ́ tó jókòó mọ́ṣáláṣí tí ò jáde lọ bì kankan tọ́ kí ló dé anamutawakil olùgbára lọ́lọ́ olè mi bí bá ti ń ṣe àdúrà báyìí gbogbo tọ́lú tí mo fẹ́ jẹ ọ̀nà àpèsè ẹ̀ fún mi ọ̀nà òní lọ ń pèsè Allahu yabsutu rizqa liman yasha min ibadihi wa yaqdiru lahu inna Allaha bi kulli shay'in alim ọ̀nà ọlọ́ba tí máa ń pèsè fẹ́ni tó bá fẹ́ nú àwọn ẹ̀dá rẹ̀ wa yaqdiru lahu ó sì ní máa ń mú kéré fẹ́ni tó bá fẹ́ ọba tó ní ìmọ̀ nípa gbogbo nǹkan ni wàkà ayé mi dáyàbàtì ọlọ́ni mélòó mélòó àwọn ẹ̀dá ọlọ́run tó ń rìn lórí ilẹ̀ láti àmìlú ìsọ́hà tí wọ́n bá ń jáde tí wọ́n bá ń lọ tó ń bọ̀ wọn kì í gbé jíjẹ nínú wọn dání Allahu yarzuquha wa iyyakum wa ilayhi al-masir ọlọ́run ló pèsè fún yín ló pèsè fáwọn náà mélòó mélòó gẹ́gẹ́ bí ta sọ fún wa lẹ́ẹ̀kan wàkà ayé mi dáàbàtì mélòó mélòó àwọn ẹ̀dá ọlọ́run ọba tó lọ́ ń dá láàtà nílùú rìskọ́hà àrísìkò àrísìkì ohun tó fẹ́ mu wọn ní gbé lọ bí kọ́kọ́ wọ́n lọ́hùn ha ọlọ́run lọ́ba tí pèsè fún wọn wo ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ní odò ní jẹ́jẹ́ hasbunallah àwọn tó dànù wá gbé lọ sọ́fà wọn làwọn fẹ́ dàgbẹ́ nù mọ́sù ṣe ń dànù kí ló ń ṣẹlẹ̀ jọ mọ́ ẹja sì ń dúró òun á sì máa di alhamdulilayi lẹ́dì àtọ̀ ẹ̀mọ́ ni hada wa rọ̀bàkọ̀ ní ìhìmì nìkan ìdí haúlí mímì wà dàkú wa ẹja sì máa dúpẹ́ èyí wo pẹ́ dànù lé ó ti ń bàjẹ́ lẹ́bàdà sójú títì àbẹ́yìí jẹun tó ẹwà wò pé gungun lélẹ́yìí lẹ́bàá da gbogbo ẹ̀ sínú wọ́ṣí eh, basin àwọn epo àtibá lọ bẹ̀ ayọ́ lọ bẹ̀ ìrà lọ bẹ̀ àwọn náà máa lọ jẹ́ sí wọn látàmì lórí sọ́hà èwo ló bá rìsìkì dá nínú wọn Allahu yarzuquha wa iyyakum ẹni tó ń pèsè fún gbogbo wọn ní kíni ọlọ́run ọba kí wá lóde tọ́lọ́ òun yóò nílé pèsè fẹ́yìn tọ́lọ́ sọ wípé wà karọ́mù náà bá ọlọ́run ní apọ́mọ wàhàmàláhùn filibari wà lìbáhà àtẹ̀yílẹ̀ dátà máa rìn lórí ilẹ̀ á tún máa rìn lórí odò nínú odò wàrọ̀zàkùnrin mínà tọ̀ yìí bá gbogbo táwa fẹ̀yìn nǹkan mímọ́ mímọ́ ni èyí tí ò bá mọ́tẹ bá yọ kúrò láwọn àlùjọ ló jẹ làwọn ẹranko ní jẹ wàrọ̀zàkùnrin mínà tọ̀ yìí bá tó bá jẹ́ pé tagbára ni àlágbára táwọn ẹ̀dá yìí ṣùgbọ́n ẹwà kan lé tọ́nà ọba ṣe fáwọn ọmọ àdọ́bí adámọ̀ kí wá ló dé táà ní gbára lọ́lọ́wọ́n ọba pé ọlọ́wọ́n ọba ọba tó tó wa pé kò lè ṣẹlẹ̀ sí wa àyàfi pẹ̀lú pẹ̀lú ọba ó tó fẹ́ ṣẹlẹ̀ kún fáyà kù ìdá kọ́bọ̀ ìnà àmúrọ́hù ìdá àrọ́dà ṣe àn ayakú lẹ́lẹ́ kún fáyà kù tọ́nà bá ti fẹ́ nǹkan ẹ̀ntọ́nà fẹ́ sọdọ́ lówó kún májólówó fàyà kún amadolówó èyí tí ò rọ́mọ bí tọ́mọ fẹ́ fún ní ọmọ kún ọmọ adéyá bímọ fàyà kún á sì bímọ ẹni tó wà gbéga tí òòrí tó ti ná gbogbo owó tó ti nọ́ra tó ti dààmú tọ́nà bá ṣe tán kóòd ọ̀nà anóyá dẹni gíga fire ga ló fi jẹ́ pé ìgbára o a lè rí láre èèyàn kan ilá mòmì àyàfẹ́ tó bá di onígbàgbọ́ òdodo wàtàwákàlà àlọ́lọ́ ọ̀nà òní ẹgbára lọ́nà o wàkàbà billahi ọba ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní kóòlì ìrí ànábì sọ pé lan yusibana illa ma kataba Allahu lana sọ fún wọn wípé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wa o aburú kan ò ní ṣẹlẹ̀ sí wa o dáadáa kan ò ní ṣẹlẹ̀ sí wa o illa ma kataba Allahu lana àyàfi tó náà bàbá ti kọ́ ọmọ wa al-musibatu fil-lugha nínú èdè lárúbáwá ohun tó ń jẹ́ dáadáa ni aburú ni ní ẹ fi rí pé yorùbá máa yàn lọ́nà ẹ pé ọlọ́run má jẹ́ kí mùsíbà aburú kàn aburu tó bá jẹ́ pá burú ni mùsíbà ni yorùbá ò tún ní fi aburú kọ ọ̀n ní fi kún torí pé ta bá tún mùsíbà sí aburú a máa túmọ̀ sí pé ọlọ́run má fi aburú aburú wọ́n á ní ọlọ́run má fi mùsíbà aburú kọ ìtumọ̀ pàdánwò ọlọ́run ọba àlékiọlá ó ní wà wà ilé ìrìnà tó jà ẹ̀rù ọlọ́run la máa dán yín wò bí ṣáàrì pẹ̀lú dáadáa wà lọ́kọ́ ìrì pẹ̀láburú àti dáadáa ọ̀dọ̀ wa lẹ máa padà sí dáadáa tábúrú ọlọ́run máa fi ń dán yín wò ni ọlọ́run alẹ́bí kọ́lákọ́lẹ̀ mọ́ọ̀gà wà ní hayata olóòlọ́ba tó dá ikú òun ló ti dá ìṣẹ̀mí àti ikú àti ìṣẹ̀mí ẹ̀dá ọlọ́run ọba ni àti kú àtìṣẹ́ mi ó rí ní aburú ni àdọ́bì sallallahu alaihi wasallam ó ní khairun nas ó lẹ tó dáa jùlọ lóyàn mọ̀ntọ́lá ọmọrò ó lẹ tẹ́mi ẹ̀gùn wa hasuna amalu tíṣe ọwọ́ ẹ̀dá wa sharrun nas ẹ̀ tó burú jù náà mẹ́ẹ̀dẹ́ ènìyàn mọ̀ntọ́lá ọmọrò ó lẹ tẹ́mi ẹ̀gùn wa sa'a amalu iṣẹ́ ọwọ́ ẹ̀fìjẹ́ ṣe aburú ẹ̀mí ẹ̀gùn lórí aburú ẹni tó dáa jù lẹ́ntẹ́mí ẹkùn lórí dáadáa ẹni tó burú jù lẹ́ntẹ́mí ẹkùn lórí aburú ká máa ṣẹ̀mí orí lọ́lọ́run fi ṣe fún wa aláǹfààní àti ṣe bàádà sí aláǹfààní àti súnmọ́ lọ́run aláǹfààní àti ṣe dáadáa sáwọn èèyàn látara pẹ́mi wá gùn bá tún wá kúrú jọ mọ́ orí náà tó fi ṣe ẹkùn àìmọye ṣe fápẹrẹ coronavirus kó tó ba aláyé ni nínú àwọn tí coronavirus àkọ́kọ́ lálàtẹ́ ni ọlọ́run wá fẹ́ kí coronavirus bá láyé ọlọ́run pè sọ́dọ̀ orí ní àbí òṣèré jọmọ́ ẹlòmíì látara stigma táwa máa ń ní fún nǹkan pé coronavirus pọ̀ sí ẹ̀pa ẹbí ẹ̀ tó bá fẹ́ fẹ́yàwó lè kan wọ́n lè torí ẹ̀ má fún yàwó ẹ̀ má fà ni ẹ̀rọ sí afá yẹn ẹ̀rọ sí 2020 ó máa ní dáàdì ẹ̀ ní coronavirus ẹ̀ ah coronavirus ọlọ́run má jẹ́ afúnkòrò lọ́mọ àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan ikọ́ àdánwò ni bó tiẹ̀ jẹ́ pé kò yẹ kò ń ṣe ohun tó yẹ ká rò torí pé corona virus ó dà gẹ́gẹ́ bí ẹtí màlẹ́ríà mú ni talẹ́ntì màlẹ́ríà ò lè ṣe kọ́ wá sọ pé àpapọ̀ ní kókó ní màlẹ́ríà torí màlẹ́ríà ò ní fún yàwó torí màlẹ́ríà ò ní fún níṣẹ́ a rí pé léyìí kò ń ṣe ohun tó bá a mú ọlọ́run bá ní òun dá ikú àti ìṣẹ̀mí ní yẹ́mẹ́lúwà pọ̀ kọ́nà lè bá fi dán yíwò ayyukum ahsanu amala talẹ̀ tó máa ti ṣe olóore nu yín talẹ̀ tó jẹ́ wípé látara pé ìyọ̀kọ́ kú wá wá ronú pé à ah, ọ̀rẹ́ mi máa ti jáde láyé à ah, kí lèmi wá wò iṣẹ́ olóore dọ̀wọ́ mi ọmọ afẹ́lómi ní ìṣẹ̀mí láti lè fi dánwò ẹlòmí tó bá ń bẹ láyé ọlọ́run fún ní àlàáfíà gbogbo àlàáfíà yẹ ṣìná láma fi ṣe gbogbo àlàáfíà yẹ ọtí láma fi mu gbogbo àlàáfíà yẹ tẹ́tẹ́ láma fi ta gbogbo àlàáfíà yẹn àwọn nǹkan tọ́nà wò fẹ́ láàmà jẹ káàkiri ẹni pàdán wà burú ni kọ́nà máa fi kàn wá ló fi jẹ́ pé gbogbo èyí tó bá ṣẹlẹ̀ sí wa a gbọ́dọ̀ máa dára lọ́lọ́run bẹ́ẹ̀ yọba ń ṣàìsàn a gbọ́dọ̀ mọ̀ pé lọ́wọ́ bá lọ́ba tí ń wò yẹn sàn wà ìdààmú fa ìdààmú rí tò wà húwa yẹn sí ti bá ń ṣàìsàn òun lọ́ba tí máa ń wò mí sàn ọlọ́wọ́n ọba àlékè ọlá bìyẹ́dìhìl mólèkì wà húwa àlàkùn lè ṣe kọ̀díyè tí n bá wá ipò láyé mo gbọ́dọ̀ máa rántí pé ọlọ́wọ́n ọba òun lọ́ba tí máa ń fi ní sípò òun lọ́ba tí máa ń yẹni kúrò nípò òun lọ́ba tí máa ń móru wá òun lọ́ba tí máa ń má burú wá òun lọ́ba tí mú dáadáa wá béèyàn bá wá iṣẹ́ kan tí ò bá tẹ̀ lọ́wọ́ kó mẹ́pọ́nà mi ò jẹ́ tè òun lọ́wọ́ ọjọ́ tó bá tó lọ́wọ́ kó má wò pé mímọ̀ ṣe òun ni kó gbà pọ́nà wọn bà ní kí ọlá ló fòun ṣe ìgbára lọ́lọ́run ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa àtàwákù àlàlá ọlọ́run ní wa man yatawakkal ala Allah fahuwa hasbuh ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ń gbára lọ́nà wọn bá lékè ọlá ọlọ́run bá máa tó kọ́nà kó bá ṣe tó ẹnì kọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullaha wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon His prophet. In the last sermon, we started another journey on our khutbah, and the theme of our discourse that we started last week was the attributes or the characters of the believers. Those characters that whenever they are seen in any person, it shows that that person is truly a believer. And today's sermon, in the last class, we mentioned the attributes that whenever we say someone is a believer, it means that person is someone that feels or always have the fear of Allah. As Allah subhanahu wa ta'ala said, إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ That the believers are those that believe in Allah. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا They are people that whenever the name of Allah is mentioned, they feel the fear for, of Allah. They feel the respect for Allah. They feel that they should obey the commands of Allah and they should shun those things that Allah subhanahu has forbidden. And today we have mentioned another two attributes. The first one is al-amalu salih, is righteous good deed. A believer is always concerned about deeds that he benefits in. The Prophet sallallahu alayhi wa sallam said, Ishrif ala man yanfa'uk. Ishrif ala man yanfa'uk. Wasta'id billah. He said, should always be concerned about that which will benefit you. Wasta'id billah. Then seek the, the help of Allah سبحانه وتعالى. So the first thing we have mentioned today is that we should always be concerned about good deeds. That is why we will see that the Prophet sallallahu alaihi wasallam mentioned some statements telling us the relationship between deed and faith. That is, if you have faith, we must we will see the the essence of that faith, the manifestation of that faith can be seen from your actions. The Prophet sallallahu alaihi wasallam said, "Sibabul Muslim fusuq wa qitaluhu kufru." To abuse, to cause a believer, a Muslim, is a crime wakitabu kufru and to kill a believer is act of disbelief is act of disbelief in another statement he said none of you truly believes until he loves for his neighbor what he loves for himself in another statement he said none of you truly believes until his desire is under my own desire he said in another version that none of you is, true, is truly a believer until you love me more than your parents, more than your children, and more than every other being. He said in another hadith that the difference between a believer and a non-believer is salat. And we can see that salat is an act of worship. It's an action. Meaning that when we claim to believe, we must also do good deed. Allah subhanahu wa ta'ala said, Man amila saliha, that whoever do whoever does a good deed min zakarin aw unsa male or female wa huwa mu'min wa is a believer we are going to we are going to make him to live a good life in this world and we are going to reward him abundantly in the life to come so from this verse we can also see Allah subhanahu wa ta'ala said whoever does a good deed wa huwa mu'min wa is a believer meaning that we cannot differentiate between iman and acts of worship. And there are many parts of worship that we should always do. Part of it is our salat. Part of it is our soul. Part of it is to make good in our society, in our environment. And the second thing that we have mentioned is at-tawakkul, to put our trust upon Allah, to know that nothing will befall us, nothing will happen to us, good or bad, except with the permission of Allah, except with the predestination, destiny of Allah, except with the command of Allah subhanahu wa ta'ala. إذا قضى أمرا فإنما يقول له كن فيقول. Whenever Allah wants something to happen, Allah will just say, be, as it will be. The Prophet sallallahu alaihi wasallam said, if you, if you put your trust upon Allah, as you have to do, Allah is going to provide for you as He provides for the best that when they go out in the morning, they go out empty stomach. But when they return home, they have their stomach filled as a result of their trusting in Allah subhanahu wa ta'ala. And to put our trust in Allah should come after we have done our own part. We have mentioned the statement of Prophet Muhammad sallallahu alaihi wasallam that a man came to the mosque of the Prophet sallallahu alaihi wasallam and he asked him about his camel, his ride. The man said, I left it outside putting my trust upon Allah. Then the Prophet sallallahu alaihi wasallam said, said to him, go back and tie the camel, then put your trust upon Allah. Meaning that if we want to put our trust upon Allah, it should be after we have done everything humanly possible. For instance, you want to do an exam, you should read, you prepare adequately for the exam, then you write the exam. After that, you put your trust in Allah. That an-najahu biyadillah that success in that exam is only in the hand of Allah. You want, you need food to eat, then you work. After the work, you put your trust upon Allah. It is only through Allah that the, the fruit of your labor shall come to you. Allah subhanahu wa ta'ala says, وَكَأَيِّ مِنْ دَابَةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا Many among the creatures of Allah, that do not carry their provisions. Allah yarzuquha wa iyyakum. It is Allah who provides for them and provides for you. Allah said in another verse, وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ الْإِمْلَاقِ Allah said, do not kill your children for the fear of poverty. نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ We provide for you and we provide for your children. وما لنا ألا نتوكل على الله Why is it that we don't put our trust in Allah وقد هدانا who has guided us to this path meaning that as believers we should put our trust upon Allah the Prophet sallallahu alaihi wasallam said to Ibn Abbas wa'ala you should know verily and an ummah that if all the nations should come together that they want to do good for you they want you to become prosperous They want you to become successful. They want you to become somebody in life. They will not be able to do it except if Allah has destined that you are going to be successful. And if they should come together with the aim of harming you, they will not be able to harm you except if Allah has destined the harm for you. رفعت الأقلام وجفت الصحف So we should put our trust upon Allah subhanahu wa ta'ala. We pray to Allah أن يهدينا إلى سواء السبيل We pray to Allah to guide us to that which is good for us in this world and the hereafter. اللهم انصر إخواننا في سبيلك في كل مكان اللهم اعز الإسلام والمسلمين وذل شرك المشركين ودمر أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله